ó ń rúgbó bọ̀ o ọba tí ilé-ẹjọ́ rọ̀ lóyè tún fẹ́ fàwọn èèyàn joyè nílùú ọ̀la láti lè dènà wàhálà àti ìdàlúrú tó ṣeé ṣe kó wáyé lópin ọ̀sẹ̀ yìí nílùú ọ̀la níjọba ìbílẹ̀ èjìgbò nípínlẹ̀ ọ̀ṣun àwọn ọmọ ìlú náà ti kọ lẹ́tà sí kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀ṣun láti kìlọ̀ fún ọba tí ilé-ẹjọ́ ti yọ lóyè johnson ajíbóyè láti yàgò fún ìgbésẹ̀ tó fẹ́ gbé láti fi àwọn èèyàn kan joyè nílùú náà lẹ́yìn ìdájọ́ ilé-ẹjọ́ tí wọ́n ti yọ ọba náà lóyè ni ìròyìn ń lọ káàkiri ìlú pé ọmọ ọba ajíbóyè tún ń gbèrò láti fi àwọn kan jẹ oyè nílùú náà lọ́jọ́ ẹtì fúráìdè ọ̀sẹ̀ yìí ní ààfin ọlọ́là nínú lẹ́tà tí ọmọọba david kọláwọlé ṣọ̀gùníràn kọ sí kọmíṣánná ọlọ́pàá ló ti ní ìgbésẹ̀ tó lè da omi àlàáfíà ìlú rú ni ajíbóyè fẹ́ gbé ó ní kí àwọn ọlọ́pàá tètè dá sí ọ̀rọ̀ náà láti lè dènà ìṣekúpani tàbí rògbòdìyàn ńlá tó lè ti di irú ayẹyẹ náà yọ nítorí àìbọ̀wọ̀ fún òfin ni ṣùgbọ́n nígbà tó ń sọ̀rọ̀ lórí ẹ̀sùn náà ajíbóyè sọ pé òun sì ni ọba ìlú ọ̀la nítorí òun kò tí ì rí ìwé ìdájọ́ tó yọ òun nípò ọba bó tilẹ̀ jẹ́ pé ọjọ́ kẹta oṣù kìíní ọdún yìí ni àwọn ọmọ ìgbìmọ̀ aláṣẹ ìpínlẹ̀ Ọ̀ṣun kéde orúkọ àwọn ọba tuntun mẹ́fà nínú èyí tí ọlọ́lá ti ìlú Ọ̀lá wà ṣùgbọ́n àwọn ìdílé Olúgbòde tí David Salako àti Kọ́lá Ṣògo níran ṣojú fún mórílé ilé-ẹjọ́ wọn ní ọmọ ọba Ajíbóyè kò lẹ́tọ̀ọ́ láti di ọlọ́lá wọn ké sí kóòtù pé kí wọ́n fagilé ìyànsípò tíjọba gómìnà Adeleke kéde ọ̀hún bákan náà ni olórí àwọn afọbajẹ ìlú náà dókítà Fẹ́mi Fásọ̀yà sọ nígbà náà pé òun kò mọ̀ sí ìgbésẹ̀ tó sọ ọmọọba Ajíbóyè di ọba bẹ́ẹ̀ ni òun kò fìgbà kankan fọwọ́ sí i ṣùgbọ́n bí kóòtù ṣe mú ìwé ìpẹ̀jọ́ lọ fúnjọba ìpínlẹ̀ ọ̀ṣun ni wọ́n ti yára lọ fún ọmọọba jíbóyè ní lẹ́tà ìyànsípò ní sekitérìàtì ìjọba tó wà ní àbèrè tí wọ́n sì gbé ọ̀pá àṣẹ fún un nígbà tó di ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹta ọdún yìí ìgbẹ́jọ́ wáyé lórí ọ̀rọ̀ náà níwájú onídàájọ́ L.O. Arọ́jọ́ ti ilé-ẹjọ́ gíga ìlú Èjìgbò lórí ìwé ìpẹ̀jọ́ tó ní nọ́mbà HEJ 3 2020 lẹ́yìn atótónu àwọn agbẹjọ́rò fún àwọn olùpẹ̀jọ́ àti olùjẹ́jọ́ ilé-ẹjọ́ kéde ọjọ́ kẹjọ oṣù kẹrin ọdún yìí gẹ́gẹ́ bí ọjọ́ ìdájọ́ nígbà tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ lórí ọ̀rọ̀ náà onídàájọ́ L.O. Arọ́jọ́ fẹsẹ̀ taari ìyànsípò ọmọọba Jíbóyè gẹ́gẹ́ bí ọlọ́lá ti ìlú ọ̀làdánù ó ní kò gbọ́dọ̀ pe ara rẹ̀ ní ọba mọ́ níbikíbi ilé-ẹjọ́ wàá pàṣẹ pé ìjọba ìbílẹ̀ èjìgbò àti kọmíṣánná fún ọ̀rọ̀ oyè jíjẹ nípínlẹ̀ ọ̀ṣun kò gbọ́dọ̀ fún un ní lẹ́tà ìyànsípò tàbí gbé ọ̀pá àṣẹ fún un wọ́n sì pàṣẹ pé kí wọ́n gba èyíkéyìí tí wọ́n bá ti fún un tẹ́lẹ̀ dànù kúrò lọ́wọ́ rẹ̀ Florence Babasola ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online TV Faith Adébọlá ló kà á sétí ìgbọ́